a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ a ń tẹ́lọ́ wọn ọba kó sànú àwa náà tọ́lọ́run òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ wa lóbìnrin lọ́mọdé nígbà tá a fi ń ti dára lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní oná ni Sahih Bukhari tí a àfáwà àgbà ìmáàmù Bukhari rahimahullahu ọlọ́ọ̀bà kó bá kẹ́ ìmáàmù náà ìtàbù bò yóò ní à ń kà lọ́wọ́ ọ̀rọ̀ nípa òwò síse ní ìṣẹ̀ríà Islam báàbù rìbá ni à ń kà ọdún jẹ ó sì léwu kí ẹ máa jẹ ilé òkúrè máa kárìkọ́ àjìnà sí lè bá ọ̀pá mu àtìkọ́lọ́ ọlọ́wọ́ bá pẹ́ ọmọ ìyá wa tí wọ́n lọ bí ìyàwó tó lọ sí ní ìtìlọ́hùn ti dé alhamdulillah wọ́n ti ń dé ọkọ̀ ìyàwó gan ti dé àwọn yòókù inshallah tó lọ fọ́ ìkọ́kọ́ síbi sáyé ọkọ̀ àti ìyàwó náà ọlọ́wọ́ wa sọ wọn dé láyé ọlọ́ọ̀bà ọlọ́wọ́ Qur'an gbogbo ọdún nílẹ̀ lọ́nà bá wa ti gbẹ̀rọ̀ inna atayna نعم àwọn àdísí àákàrà àrọ̀ nípa ọ̀rọ̀ nípa bòyó ìtàbò bòyó òsìsínú Islam mọ́ sí já pé àwọn members wa tó wà ní house of reps àti senators tó wà ní àwọn fẹ́ sí rí special náà àfẹ́ ìfẹ́kẹ́lẹ́ náà bẹ̀ tàbí ìfẹ́kẹ́lẹ́ náà bẹ̀ tí kọ́ gbà kọ́ wá bí wọn kára mùsùlùmí nàìjíríà wọ́n ń yàwá jẹ nípa lóònù tí wọ́n fẹ́ wọn yẹn pẹ̀lú interest yẹn mùsùlùmí nígbà lóònù pẹ̀lú interest mùsùlùmí wà conscious ó máa pè ní service charge kìlíkà fine ó di wa mùsùlùmí ò ní ka gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó wá láyàyà láyàyà pé kó one naira kẹrẹ bí one percent kí wọ́n gbà ní interest one one three bọ̀ ó di wa àwọn tó kọ́ súnmọ́ nìkan kan wọn gbá mo rò pé individual náà lè kọ bí lọ sí sínú tàbí gíní kan kí ni wàá lè ṣàkálà ẹnu wa gbìyànjú àti kọ bíìlì mi gbé kọfà àwọn lawyers kó bá nǹkan sọ́tẹ̀ kágbé lọ sí kámú lọ sí senate ọmọ nàìjíríà làwọn náà ó di wa káyọ̀ ọ̀rọ̀ bùrẹ́là kó bẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ́yìn ọ̀rọ̀ ọ̀sẹ́yìn dà ọ̀rọ̀ sí náà rí kọ́sùn láwọn ni wọ́n sanwó fún mi torí òun mú àdíjì bùrẹ́là wa ọ̀nù tẹ̀lé méjì gbọ́ ìlú àbúrò bá sì kára ní ìlú ọ̀fun náà yẹn káàkiri òkú ẹgbẹ́ tó tó tì ọdún ìsìnkábìnrin islam lọ́wọ́ ni ọdún ìkábìnrin lọ sí àbí àkùnrin sọ̀rọ̀ kábìnrin lọ sí national assembly alẹ́sẹ̀ wọn yẹn kò rí eyín torí alákàtúntò kò tẹ̀lé bí akàtúntò náà ni àmọ́ súnmọ́ ẹ̀fọ́ làwọn yóò ṣe wọ́n dẹ̀ nípa wọlé ó yé wa wallahu ta'ala alam náà wọ́n dẹ̀wò rìbá tí wọ́n dẹ̀wò èlé لا يقومون إلا كما يقول الذي يتخبطه شيطان من اللبس ونبي جنب بلا في بيوري ọlọ́wọ́ yà àwọn wèrè gbọmọ alìkìyàmà ẹni tí ọ̀yà wèrè eh, gbọmọ alìkìyàmà bọ́ọ̀lù alámàrẹ̀ zèrí ó di ìfara náà sọ sùkára ọmọ omi sùkára ilé ẹ̀kọ́ lọ́wọ́ wìnì ọ̀la kínà azábọ̀lá ìṣàdé ilẹ̀ àwọn ilé ọlọ́wọ́ àti gbé wọn dìde lẹ́jọ́ pé ṣètò ìfọwọ́kàlákà ìwọ̀n ذلك بأنهم قالوا ọlọ́wọ́ ni wọ́n gbà láàkà wọn rú bí fi láàkà ìgbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ lẹ́nu wáyé pé ìnàmọ̀ bẹ́ẹ̀ omi torí báyìí pé òwò àti rìbá kàrà ní pé òwò ríze pé wọ́n náà ọ̀rà sílà ní 2000 wọ́n àtàrí 2005 ó ti fowó kún náà ní pé rìbá náà ní lọ́wọ́ ni àhálàláwò rìbá bẹ́yà àhálàláwò bẹ́yà ọlọ́wọ́ bá lẹ́sí àlùbáríkà ọlọ́wọ́n sí ní halal kásìgbé kásìgbó wàhálàmà من جاء موئدة ربه ìgbẹ́jọ wa gbọ́ wà ní olùkẹ́ ẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ti gbọ́ wà lọ́dọ̀ lọ́wọ́ bá rẹ̀ lẹ́yìn àti kí ni lọ́wọ́ bá lè ṣẹ̀ǹtà kọ́yà síwọ́ kùnbẹ̀ àti kọ́lá wọlá ọmọ sọ́lẹ̀fẹ̀ ọlọ́run gbogbo tó ṣe kọjá lọ àti àforíjì àtàmójúkúrò fún ma'amuru ilallah alamari wa lọ́dọ̀ lọ́wọ́ ọmọ ní ọ̀dá ọmọ tó wá gbọ́ wà ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala ashabun nar هم فيها خالدون هنا لرونا وما وعدنا لقبيري اللهم لرونا وليرونا ولابا هذه 2084 عندنا محمد بن بشار عندنا جندر لسنا شعبة المنصور عن أبي دحى عن مسروق عن عائشة رضي الله عنها قالت أم رب ما عائشة رضي الله عنها لما نزلت آخر بقرة كرهن النبي صلى الله عليه وسلم عليهم في المسجد ما كان آية بي سورة بقرة سوق عليه النبي صلى الله عليه وسلم كيف كان صحابة المسلاتي ثم حرم تجارة الخمر لين واسني حرام كما يما سولين قوتي قضي واسني حرام كما يما سولين قوتي kó mèrè tí ìbá ń kọ sí haram ni fún mùsùlùmí àgbọ̀nà síbẹ̀ wọ́n rántí lọ́dún kan ní ibb àti wọ́n pe kóníbọ̀k tí wọ́n àtọ́nà ẹgbẹ́ fúlàmìlì wọ́n á ní kí wọ́n á sọ̀pláì àgbàdo gba six hundred naira yìí gbáàgì àgbàdo kan wọ́n á fún bọ́lá kan wọ́n á fún bọ́lá ní six àgbàdo kan ten trailers eh, wọ́n kọ́ máa supply láàrin ọ̀sẹ̀ kan trailer kan náà ń kọ́ bọ̀ six hundred bags accountant ibẹ̀ ní nǹkan ní ní ten percent òwe tí wọ́n bá jẹ àmọ́ ń gbé ilé báyìí tí wọ́n ń tẹ̀lé fún báyìí àwọn san owó ẹ̀ fún owó yẹn pọ̀ bẹ́ẹ̀ abàmì rárá o mọ̀ sí báwọn àti haramu ni. ó di ah, tó ti wá àgbàdo ní fine good ó di bí iye àgbàdo ọtí ara ò tí àwọn tó ń tàlọ́jà nǹkan mọ́ ẹni tó ń tàlọ́jà tó máa rà lọ́dọ̀ rẹ̀ kò ní bèèrè àwọn máa sọ pé abẹ́rẹ́ rẹ̀ yìí ọtí mọ́tà fún ọ wọ́n mọ̀ ara àwọn ọmọ ọjọ́ náà wọn fèsì ó di yé wa tó wọ́n wọ́n ti dẹ́kun dáwọn fèsì fún ọ ọlọ́mọ sọ wọn ọlọ́ba kọ́mi owó ní ẹ̀mí rìn bẹ̀ ìfúnná ti wà very very careful dam at least two thousand and eighty-five حدثنا موسى ابن اسماعيل حدثنا جرير ابن حازم حدثنا ابو رجاء عن سمرة بن جندب رضي الله عنه قال هم له سمرة وما جندب قال النبي صلى الله عليه وسلم الشرط باقي رأيت ليلة رجلين أتايان من مولا لوروني أنا أقول بدي كذا ما الله مع النبي ولا ما بعضدوني النبي صلى الله عليه وسلم وأنا مولا لولوني أنا أقول بدي كذا فأخرجاني إلى الأرض مقدسة bá gbé mi rìnrìn àjò láti mọ́kà àbíbí tí mo wà sílẹ̀ mímọ́ ni فانطلقنا حتى أتينا على النهر من دم فيه رجل قائم alágbèrà káfí wá dìbí yóò dùn ẹ̀jẹ̀ kan nínú àdìbí yóò dùn ẹ̀jẹ̀ yẹn àwọn arákùnrin kan níbi odò ẹ̀jẹ̀ yìí وعلى وصل النهر رجل بين يديه حجارة حجارة láàrin lọ́hùn bí i tí ebìbì lọ́hùn bí láàrin lọ́hùn àwọn arí arákùnrin kan tó náà dúró àmásò kùkùtà síwájú àwọn kùkùtà ńláńlá àwọn ọmọwájú rẹ̀ فأقبل رجل الذي في النهر فإذا أراد رجل أن يخرج رمى رجل بحجر في فيه فرده أي سكان أردت أن أنه دوني أنه دوني ما هو يكون له دوني أردت أن أنه دوني يوم مقطع يوم علم لني ìdó adápadà síbi tí ó ti kúrò yìí inú ẹ̀jẹ̀ yẹn wọ́n ni fìkánà àjá àlàkò lọ́mà àjá àyàkọ̀rọ̀jù lọ́mà fìfì wọ́n sí láyìn wọ́n ti ń bọ̀ wá ọjọ́ jáde alákòóyìn mú òkúta ìlẹ̀ mọ́ lẹ́nu ẹni lọ́dí mọ̀ lẹ́mọ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣe ìhájà yóò lẹ́mọ́ kàlókò fẹ́jọ́ kàmà kààna yóò akọ̀rọ̀ àti tó wà ní tó ti bẹ̀rẹ̀ àjò rẹ̀ tó bẹ̀rẹ̀ láàrin odò yẹn kó tó máa ha àlà wọ́n á tí ń jẹ rìgánù nàìjíríà rìbá mùsùlùmí ò ní ọgbẹ̀lẹ̀ yìí nígbà tó kó fẹ́ riba. rìbá àbí ẹ̀bá mà ó di yé wa tó dẹ̀dẹ̀ ni ká gbìyànjú àti effort ó di yé wa ká gbìyànjú àti effort láti lára kúnnú gbèrèdè o yẹ gbogbo alájọ ní wọ́n sì ká láǹfààní káyọ̀ nígbà bá two percent wọn nígbà two percent wọn àmọ́ kó máa gbà lọ́nà míì tí ó pé kò ní jẹ́ haram fáwọn.

méjìlá ẹkọ́nọ́mì àti instrument kápàlú ẹkọ́nọ́mì fẹ́ báyẹn jà òsì òsì inú irinṣẹ́ ní báyẹn jà ni so káwọn sàwọ́yà yóò wá lè gba ohun ọ̀rọ̀ amẹ́ríkà òsì ìta amẹ́ríkà wọ́n pọ̀ tí àìsí gáàmù amẹ́ríkà lónìí tó báyìí kan gbà òdìmọ́ wa ní lẹ́kítà kan níbi ìyọ́ kan Professor Khan ọmọ Pakistan ní imá tó ṣe lẹ́kítà yìí ó ní I yẹn ní ọpọlọ orí ní bíu yẹn bíu yẹn dáa ọmọ ọlọ́gbọ́n kan bá àbíbá ẹ̀wọ́ yìí kó fi sí ojú ọ̀nà kó fi sí hospital kó fi sí káàkiri ó ní fine àmọ́ kí ó ní táwọn náà sọ pé kó àbíbá ẹ̀ kún ọ̀nà wọ́n mọ̀ pé kìrìkìrì tó tó mọ̀ ní ọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ kún ọ̀nà kó fi jẹun wọ́n mọ̀ pé ìṣòwò tí tó mọ̀ ní ọdún tó iná láàtọ̀ yìí bí wọ́n la yẹ gbogbo yọ́wà náà tó ní bí ìfẹ́ ti bá àwọn ìrírà ìbá òsì ní owó òun náà rẹ̀ ní ìbí ìrọ̀lẹ́ nípa amẹ́ríkà fẹ́ ọ̀tá islam ìfẹ́ àmọ́ alábẹ̀rẹ̀ ìjọ kan sọ mi pé àwọn ṣe research àwọn jẹ́ rí gbogbo prógrámù àgbáyé islam tí wọ́n sọ pa haramu rìbá amẹ́ríkà ní sílùfọ̀ rẹ̀ wọ́n sọ pé ẹ haramu ni rìbá gbọ́dọ̀ pé haramu lọ sí haramu ni ìdá òní oníṣẹ́jọ́ rẹ̀ wọ́n agbẹ́ bẹ́ẹ̀ ṣe pílàn pé ẹwà pílàn ẹwà ṣe bí ilẹ̀ pílàn rẹ̀ gbọ́ pé haramu ni rìbá amẹ́ríkà ti ra ẹni kí ìbàdàn wọ́n fún mi ìjọba mùsùlùmí lè ti pílàn rẹ̀ ó bí wa so ìdáwọn ìkàbí ìrọ̀kùn ìyá àdúgbára wọ́n rí ọgbà ọ̀rọ̀ àwọn wọ́n ni gbọ́gbà mọ́gbò dà bukami kìlìkan ìgbàdà ni àbí wọ́n gbọ́ wárí kàtí mú nǹkan ìjà lọ kọ́ gba nǹkan ìjà yẹn bó ti fi pa kọ́ gba nǹkan ìjà yẹn lọ́gbà ọ̀gá ìgbàdà yìí wọ́n lè wú abá ah, ẹwọ àwọn ọdún àwọn wọn náà yẹn àwọn náà ni wọ́n pààyàn fún àwọn Allahu ta'ala alam ọ̀rọ̀ ìlẹ́kùn kìlìkan òṣìgbà wọ́n rí pé nǹkan méjì náà ni àwọn tí wọ́n attack politics tàbí economy nù wọ́n ti gbọ́ àbí wọ́n pè bẹ̀ ilé ẹ́ tó láti ṣe ìmọ̀ gẹ́gẹ́ wí ilé agbára wọn ni ó di èyí wọ́n gbà yẹn jà economically gbàgbà ó di èyí àwọn ọ̀tá Islam wọ́n sọ́ọ̀rì rẹ̀ pé gbolo ah, ti jẹun gbolo ti mú mu wọ́n á wọ wọ́n fẹ́ gbàjà wọ́n á kọlu ẹ̀mẹ́ ó lọ́ọ́ ma là yẹn ó di èyí ó di èyí ni òsì burúkú dẹ̀ ni ó ní òsì àti kófùrù ọ̀rẹ́ ni wọ́n orí kò sí ni wọ́n jọ máa rìn àtúkọ́lọ́ láyà ó di yé wallahu wọ́n rí mú ìsàlẹ̀ àtẹ̀là Àwọn tààpì tó ní àdìsí sáàbù àwọn anìtàgbà àwọn christian sílẹ̀ ìka àwọn káfí wọn lè káwá mẹ́kẹ̀ òkú káwọn ní ọmọ wa. so níbi tí cooperative rẹ̀ ti rà sí lórí interest rẹ̀ kí dé ìtàlẹ̀ kọ́ta àti business àárín pọ̀ wọ́n wá ń wá ìwọ́sí wọ́n wá jọ ìwà wọ́n tó ń fowó sí inú ọ̀sìn nínú business wọ́n àmọ́ ìdí nìyẹn wọ́n tó ń gba owó jù àlọ́ ẹ̀dùn wọn kò sí ní ká fún

ọ̀rà ní seven hundred thousand ẹni tó wà ní mọ́tò lọ́wọ́ rẹ̀ ọ wá ní ìnira ló mú òbí ká mọ́tò yẹn ọmọ bákan náà ni wọn ọmọ àyà kan bàbá kan náà ni wọn ṣé wọn fi dáwọ yẹn padà gbogbo àwọn ẹbí wọn náà wá sọpọ́tì kókó dáwà wọ́n yẹn padà kí ó yẹn dáa yọ̀wọ̀ ni àwọn tí ò ní wọn fọ́ọ̀sì ẹ̀ àwọn ni gbóhùn bá ti ẹ̀gbà tó wọ́n dà mọ́tò yẹn ní padà ní sẹ́wọ́n àwọn onígbà tó wọ́n rẹ̀ dànù sọ́wọ́n tí wọ́n ti náwó sí mọ́tò yẹn bí abí eight hundred fifty thousand ní kí wọ́n bá which is right ìgbà tó wọ́n ti ẹ̀sìn pé òun dà mọ́tò padà fún un ó sì náwó sí ó ń kálukú náà rí pé ó ti náwó sí adúrú táyàsì ní sùkúù làwọn táyàsì tuntun tuntun wọ́n yẹ lára rẹ̀ èmi mo sì láyà kan tí ò tí ò dá láyìí mo wá rí bí kíyèsí dàbí wọn ẹrú mo wá ń sọ fún bọ́ọ̀lù pé gbà gbà tí wọ́n tẹ̀lọ̀ rẹ̀ ọ̀rọ̀ àgbà fún ọ̀dà èmi ò fún ní one fifty èmi ò fún ní ibi lówó lọ́ba mo wá ní màá fún ní one tí mo rí pé kí n fi lọ́ba wọn ẹbí yẹn fò ká and it seems àwọn akọ̀wé yẹn ti bank up against òun president of the Genzè ọba ní láíláí olùgbàkúpọ̀ a mi ọmọ ogun lọ so kò ní ilà abẹ́jú kọ ọ̀rọ̀ ẹ̀ ọwọ́ ń sọ fún mi kí wọ́n á tẹ̀lé lánàá pé amir ẹ̀dàkùn mo ń bẹ̀yìn tuntun lọ́ọ̀ba ẹ̀ má sọ láíláí pé yóò nígbà ó ìgbà ètùtù fún mi.

lọ létí lónìí wọ́n lè má rí dẹ́nà àmá ẹ̀dùn lónìí dẹ́nà àmá fi àwọn ẹja bẹ́ẹ̀ni bọ́lọ̀ sí rí kọ́ yìí àmá tó àgbà fún ní bọ́lọ̀ sí fẹ́nu ọwọ́ di yẹn bọ́lọ̀ sí fẹ́nu irú ẹni tó ti lẹ́yìn ọ̀sán yìí láti jẹ́ ọ̀rọ̀ rẹ̀ bíi three o'clock ní ọlọ́sàn yìí nígbà five náà ń bọ̀ àmì five ní kàlí ọwọ́ di yẹn three o'clock lábẹ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ that means Islam nígbà sọ fún ẹ pé kúmọ̀ bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lọ pé this Islamic uh, àbí mtn àbí kíníkà prime completely àwọn ìgbà ti sọ pé gọ́ọ̀pù káwọn sì rí àǹfààní bẹ̀ lọ́dọ̀ wọn láti sùúrù náà ni wà eléyìí gan ó sì lè jẹ́ ẹlòmíràn ká mùsùlùmí máa yà ó mà lóòótọ́ ó very very important ó di ìjọba di wọn lọ́wọ́ wallahu ta'ala àlà ẹ̀wọ̀ jaiz bank ní ìsìn káwọn náà ni ó kọ̀ ọ̀dọ̀ jaiz bank ààrẹ kan wọn ta sí ìṣòro gbangba mọ́ wọn kàn fún àwọn mùsùlùmí tuntun tí wọ́n dẹ́ fún àwọn igbó yẹn wọ́n kàn kàn wà ní pẹ̀lú owó ńlá ní. bálẹ̀ sí yẹn lábẹ́nu ní màá ti àdé àkàmù fún yìí wọ́n yá kí n sáwọ́ rẹ̀ ọ̀kọ́ it is language they just use language language wo ń lò tó fi ṣe ìwé process. language náà ni no language náà là ń fẹ́ mọ̀sílẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ṣé wò dáúdà mọ̀sílẹ̀ kan náà pé kó máa gbó wọn àmọ́ kó máa pè ní kí service charge. mo ń bọ̀ wá mo ń Islam kíkà yìí tó bá ní ànábì mo bùn yín tíra yìí ànábì ọgbà yóò lò bá ànábì mo fi tíra yìí tààrà fún yín ànábì nígbà àgbà gan yóò sọ̀rọ̀ kò ní lò kí ni yàtọ̀ mẹ́ tààrà ẹ̀bùn adúyà lélẹ́yìn lẹ́yìn sádàkà ni láńgbèjì lọ́kàn yàtọ̀ ó di yé náà màfà mi bá tabbata ba zai yi ba na wannan yi kwarfa na su yi kwarfi ko da biyo fi na ne. ara o ara o yàtọ̀ rìbá ni àbúkú rìbá ni profit ni profit ni àwọn tí guys bank tó ń wí yìí òun ló kàn rò pé orúkọ la fún ìpín àtọ̀ lápẹjú èyí ó lọ sí fifth magnesium ìfẹ́ yá ten million láti sòwò ó kò sí million fún àbí ẹ̀kọ́ ni àmọ́ tí ẹ̀jọ̀ kò ní kówó fún ẹ̀jọ̀ lọ síbẹ̀ ó rí tó fẹ́ ra yẹn ẹ̀jọ̀ sòwò rẹ̀ ọmọ ẹ̀rọ garlic ó di profit ni àwọn náà rà fún ẹ ṣùgbọ́n ó kó owó fún ẹ ó ti ṣe lẹ́lẹ́lẹ́ ẹnu ẹnu ẹnu kankọ́. ó di hẹ́ẹ̀ èrè wa fix èrè wa fix kọ́ àti tó di rìbá nù. Ah, ọjọ́ ìyá ọ̀rọ̀ àti ìdíje sórí ìsìn sórí ọ̀rọ̀ lásán èso tí yé jọ̀rọ̀ ìṣẹ́ ìwà fix èrè wa fix ọ̀rọ̀ kan náà lọ́wọ́ ọ̀rọ̀ kan ó ti fún ìtumọ̀ míì ó di ọmọ àpótí lélẹ́yìn. pàtẹ́sì ìlú àfin ọmọ àpótí ní kíní ìyàwó ẹ̀jẹ̀ pẹ̀lú mi ara o wọ́n máa kọ́ ẹwà ní ìsìnkà àyíṣe ẹni tí ìbá ń tún lọ kí ìbá rú nídìí ẹ̀ ìbá múùbù nídìí rẹ̀ tí ọba dára lójú pé ìsúnni láti gbóòórùn láti gbọ́ dúdú ìbá rẹ̀ lọ ọgbọ́rùn oṣù gbọ́ dúdú àmọ́ wọn mẹ́kọ̀ọ́ tó wà ní ìgbàgbọ́ nígbà tí mo ti dìdì gbóòrùn sí ìdè ọba tó lọ ọba tó lọ ọmọkóso right ọmọkóso fómi ẹrùn àbí ẹ̀kọ́ ni àti ní ìdú àmọ́ wọn náà gbé àtẹ́gùn ara ò wọ́n dúdú kọ́ ni ìwọ́n ló fílẹ̀ ń di rẹ̀ pé dúdú ni ó kàn lè máa bí kí kàrí jẹ́ ní ìrè àbẹ́kó dùn ọgbọ́ south kọ gbóhùn ọgbọ́ àyórùn ọ̀hẹ́ ọwá sí àtẹ́gùn ọwá ní sílì ló léyùn kí é pé bí bí wọ́n ti gbé ẹ̀ẹ́sọ̀pá kíkan àwọn pẹ̀lú àṣẹ́ sí márùn-ún kọ́ pé márùn-ún ó di kọ gbóhùn àwọn ẹyẹ ọgbọ́ kó orí kó fọwọ́ kàn kó sì kíni gbogbo kó tẹ̀sẹ̀ kó di ẹyin kó eléyìí ọgbọ́n rẹ̀ ọ̀dẹ̀ gbọ́dúdú rẹ̀ àpò fílẹ̀ kó di ẹyin kó àlọ́lájà wọ́n ní àà ah, bùbáàzà àkàdísì àdísì sọ́wọ́ àìkúnà àà kẹ́rì àfẹ́ ó di ẹbùn báàzì kó di lọ nìyí kí wọ́n wọ́n wọ́n ti kí wọ́n wo iṣẹ́ ẹgbẹ́ àìgbà sí kí wọ́n wo tàwọn onírìbádé náà ìgbárò mi ń bẹ̀ nínú ti industrial bank àbí kìlọ̀ ọ̀gbọ̀n láti fi bóyá service charge ń gbà àmọ́ ọlágbọ́n kò ní rebound ọlágbọ́n kò ní rebound àti báwọn àìbáwọn ṣe gbìyànjú kó wọ́n ká gbìyànjú káṣí effort fún ọgbà pè ní kíni service charge àbí kíní kan ó di yé ó lè rí nìyẹn ṣe wù ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa wàhálà kùmù sàlámù you. are giving money to that account. For people, their intention is to save money and collectible. If your intention is to save money, at any time fee, you need that money, you don't go there to You are not interested in their interest. But anyhow, anyhow, at the end of the year, either February or March. Your name will appear, you have 200,000 pounds for them. You do not collect loan from them, but if the money is there, they are giving people other people loan. Now you realize that your need, you have. Your money have increased. Interest. Thank you. They use one dividend. So that dividend now, what, what is interest? But you take that money as riba. And the return of the riba is the one they are giving you as dividend. It's not calling it dividend, it's just uh, interest. Yes, of course. Obviously, like in our own, certain amount of money is the amount for business. So we will not be using that money to trade. And that trading will not involve haram. It will not involve haram. Everything allowed. Food and, uh, you will not sell uh, Saturday music, Engomotausi. Uh-huh. At the end of the year, you now have PGA that AGM, the focus of that business committee will not be shared across anybody that has shared it. that, that's not going to be interest. It's going to be profit. On the end, there's a package. It's what we call in economic business, we call it uh, PLS. PLS, profit and loss sharing. If it's lost, you share it. And there uh, are cement that is going to be bought àbíláti kápẹ́ àwọn oníwọ̀n àná ọwá dé ìrìnàdẹ́jà mímọ́ oníyẹ bíbí ìtajà kí lè bá bọ́ sínú odò gbogbo sọ́jà bàjẹ́ ẹ̀lọ́ sí ẹ̀ lọ́ọ̀fẹ́ ó di wà lọ́gbọ̀ bí ká ṣe pfs profit and loss sharing wallahu ta'ala alam but what is always profit profit profit profit ah afurasi and uh, that profit is as actual amount health promise náà dábẹ́ promise náà yàrá ìdarí alhamdulilah bàmí yọ máa lọ lẹ bàmí yọ máa lọ lọ sí kò ní wà fix ó ní yé wa bí wà fix ní dábàá ìsọfọ alẹ́ kan yẹn jẹ́ kí ni kìí tẹ̀jì kìí tẹ̀jì wọ́n zọ. Mm. Apart from your own money, would I to That's all our advisors take money and do civil life with it. You don't think that you have any reward from that. The only reward you will have from that is that maybe you Karaba Karaba Muguda Makani. That's what some people are feeling in this America. Don't keep that money. I told you that the money can be coverage could be called, could be called a school àníkà ìgbówó yẹn lọ́wọ́ amẹ́ríkà bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ìsìlámù lọ́wọ́ òfò tí táwọn àjà ẹ̀rẹ̀ ìsìlámù lọ́wọ́ bẹ́ẹ̀ sí ẹ̀ ló kó yẹn bí ìlú àwọn ọ̀dọ́ gómìn yẹn yóò jí wọn nìyí àwọn ọmọ ẹgbẹ́ amẹ́ríkà ní ìhà ìsìlámù lè mà ó di wa ìgbówó yẹn lọ ẹwọ bàtí trump àgbẹ̀lẹ̀ sí trump láti yẹ trump ẹ̀rẹ̀ dábàá sí trump trump trump gílẹ̀ yẹn ẹ̀ ó nígbà tó dùn kí làwọn ìlọ yàrá ó di wa kọ́kọ́ dé láì tí èèmù búkú gbé wa ní kọ́kọ́ kíkà ìsìlám jà èèmù búkú gbé wa ní àwọn ìgbà tó náà rí kíkí níye the first country to complete it náà ní Saudi Arabia nígbà tó délẹ̀ tó rí àtìrí owó táwọn bíi United Arab uh, Emirates àtàwọn Saudi tí wọ́n níbẹ̀ pẹ̀lú ah, àwọn ilé òsèlú ìjà ọkọ̀ àwọn làwọn eléyìí ó release ni ó ibùtádì lọ yìí àwọn America and the British wọ́n support the Àtíkù wọ́n ní pé ọ̀wọ́ ọgbà sí ìlú Bangladesh Buhari dé bẹ́ẹ̀nìsì owó àwọn owó tí wọ́n ń kó wá wọn ò rí kó wá mà owó tí wọ́n ń kó wá gbogbo ìfìyànfò wọn ò rí kó wá mà òdì ní ìlú tábìlì àwọn awárí wọ́n jẹ àwọn awárí wọ́n jẹ wọ́n lọ́wọ́ bá kó sànù wà ní kókó ọmọ ni àwọn olówó wọn àwọn nǹkan lẹ́yìn àwọn ni gbìjà wọn nípa pé amẹ́ríkà tó lé iraq kò ní kuwait salam ọ̀rà tó lé salam kìntìlúwà kò kuwait salam ọ̀rà tó lé jẹ́

لقوله تعالى وقل يا أيها الذين آمنوا اتقوا الله ذروا ما بقي من الربا إن كنتم مؤمنين يقول دو ẹ̀páyà ọlọ́wọ́ bá ẹ̀sì parí bíkì ẹ̀parí ẹ̀dá ọkùnrin bá ìgbàgbọ́ ọgbọ́n agbọ́lọ́gbọ́ ẹ̀gbọ́n fa in lam taf'alu fún ẹ̀bà wá sí wọ́kùn bí rìbá fa'adhanu bi hajj min Allahi wa rasulihi ẹ máa retí ogun announcement ogun agbọ́dọ̀ ọlọ́run àtọ̀jíṣẹ́ rẹ̀ fa in tuftum أتبع لكم رؤوس رؤوس من أموالكم أوجو أروين كذلك على ما يقول كان لا تظلمون كان يسابوزي ولا تظلمون ولا يسابوزي بينا وإن كان ذو أسرة أن يقوى منه نيراني ففلو نظرة نظرة إلى ما يسلع كان يسألوا فسين كفر ولا رجل يسوي فين وتصدقوا خير لكم كيف يسألوا فتوبوا بابا يقول لك إن كنتم تعلمون bana man kare ku yawman aya yi nasu kan garin qur'an ku yawman aya da kan tumbauna fi ilallah ku rafu da wannan ba summa tuwaffu tuwa tuwaffa kullu nafsin bi kasabat wa um la yuzlamun kawa ta gugu mi lesana in to ba se ti o si ni atabosi fun قال ابن عباس رضي الله عنهما عبد الله بن عازي آخر آية نزلت على النبي صلى الله عليه وسلم إن آيات جاي صلى الله عليه وسلم فكي إجواك واتري جوك الصلاة فأجت النبي كلاي إجواك واتري جوك الصلاة إنه كفير جوك الصلاة جوك وأجت قال النبي كلاي خد بيوا والله تعالى أعلم وعليكم السلام بالله by virtue of the prayer, you know, and you know, wọ́n ní ìgbèkóríkó bí ìyàwó ti lórí ọdún báyìí business plan ti bí kò sí nǹkan tó jọ aráàmù wọn wọ́n á ní jù every year ẹ̀ tí wọ́n bá méjì profit báyìí àwọn méjì profit hundred thousand láti yìí four thousand nù rẹ̀ four thousand nù rẹ̀ sẹ́yìn wọ́n ní ìgbà four percent of it wọ́n fún ilé ìta tí kò lè ní báyìí báyìí oríṣẹ́ ti wà ní ìpẹ́ nípa òkú owó kẹta nínú bísínẹ́sì wọn láti ìgbè fún ìyàtọ̀ ìyá ti ń gbà. kí ni ìṣẹ̀lẹ̀ lè kùtù lábò fún ọmọ mẹ́ kí ni kò fún ọmọ mẹ́ wọ́n àmì nínú àlẹ́ àwọn tó pè é àwọn àwọn eh, ẹ̀ kódà zaka tí olówó bá wà nínú àwọn tó lè gba zaka àwọn olówó olówó náà sọ lè gba zaka olówó yẹn olówó kọ̀ ẹ̀ka zaka fún ẹ̀kọ́ ni àmọ́ nínú àwọn tó ń lè gba zaka olówó wọn fún wọn bẹ̀ owó iṣẹ́ wọn nìyẹn àmì àléyà àwọn wa ẹgbẹ́ mọ́ bọ̀ mi àwọn tó ń ní experience àwọn ń covid ni máa lọ ó di wọ̀là òtàlà náà. a the, the, the there is that so long as you are still working down your religion, you are still working. you are still working there, you, are entitled to much employment. When you reach the starting level, when you reach the starting level, and if the organization pension, the pension is they pay your pension every month. Your pension is not given to you, except you are contributing it after. After you contribute for future they give you the every kíkáló mẹ́rin wàhálùkú sẹ́láǹtìlá èyí bá wí náà ni Naam. Naam. ní owó tiẹ̀ ni torí àwọn charge something náà charge iron charges ni ẹ̀ charges ni ẹ̀ قال إمام بخاري رحمه الله 2856 حدنا أبو غليل حدنا شعوبة عن عون ابن أبي جهيفة قال رأيت أبي يشتري عبدا هداما ثم bàbá juaifa ó ní mo rí bàbá àti mi sọ́ra ẹrú kan tọ́jú àjámà ní ẹrú tí máa dígbò fáwọn yẹn ni ìfàásù máa bèèrè lọ́rùn fàkàrà náà níbi ìsìlẹ̀m alẹ́sìlẹ̀m kàlù ó jẹ́ àdìsí à ń kà ní pé ká máa gbowó ká máa tàdá ká máa fi gbowó wọ́n ti sámánì ta ẹ̀jẹ̀ حرقوا ونهى عن الواشمة والموشمة فكما قلع àtúwà bí nígbà wọn ti kọ́ títà tún náà ń pè ọ̀pọ̀lá táwọn èèyàn lára gbọ́n bí lójúmọ̀ ẹjọ́ ń kọ́ fún wọn á kílè rìbá àti díjẹ rìbá ọmọ òkìlà àti díjẹ bìsì wọlá àna mọ̀sáwìrò mọ̀sáwìrò ọdẹ làánà nígbà ya àwòrán àwọn ákìtì ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ọdẹ lọ́nkẹ́lẹ́mìí والله تعالى أعلم قابل ينان يا أبي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله آه؟ نعم Hmm. Hmm. Hmm. ṣe haram ni ara tó ní ìpítà ṣe haram àmá ìta fún tọ́jẹ̀ makoro wò ní ọdí ẹyìn tó yọ fẹ́ràn àwọn ọlọ́láti máa sàdídá ní àìdá tó yẹn ti kí wọ́n máa bú ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá bí ma ọmọ ìrànlọ́rẹ̀ ó ti yé náà Aleykum salaam bẹ̀rẹ̀. Àpèjúwe ẹni tí ó ń ṣàgbàdo fún orí ìgbà ẹ̀rọ wa lẹ́nu. Tí ẹnìkan ní àwọn tí ń ta lọ́jà ń bọ̀ lẹ́ni àwọn yóò mọ̀ pé wọ́n fẹ́ ta. Báwo kan ti mọ̀ pé yóò lọ fẹ́ tọ̀ sí ti ara. Pẹ̀lú yàrá ìdílé pẹ̀lú ìdílé ọ̀rọ̀ interest ta ní active yẹ̀ sí service charge. Àwọn ọmọ tó interest yìí àmà pé wọ́n ń pè ní interest àmà pè ní interest owó ìjọba ni ló fún èèyàn àwọn tí wọ́n mú wọ́n máa mà láti kẹ́ẹ̀yì mùsùlùmí kẹ́yìn ni owó ìjọba ni káwọ̀ owó gan owó àwọn tó ń ṣe ń bẹ̀ ó dúró tí wọ́n fi lè ẹ̀ lọ owó àwọn tó ń ṣe ń bẹ̀ owó àwọn tó ń àwọn táàbì ojú tó tó ti dọ́bi fún yẹn lọ. tó wá wà ń bẹ̀rẹ̀ pé interest definition interest lè pe bẹ́ẹ̀ bá sì rówó dáta mo mọ̀ tàbí ìṣe interest lè lórí yóò mọ̀ ntẹyọ ntẹyọ ntẹyọ ntẹyọ fi gbàtí sáfẹ́ sàrì ní ọkùnrin sáfẹ́ sàrì ní àgbà tó dé ó lè wá ṣe ojú ẹ̀ ń tẹ̀sí lọ ó ti sọ ń gbà kó máa gbà tó tó ti bẹ̀rẹ̀ fún five percent lọ́wọ́ yìí àmì yẹn sọ́kùn mùsùlùmí làwọn á sì lè gbá rìbáǹtì wa ṣé bá islam islam ó di wa yóò ní nǹkan tí islam àwọn bá ṣe islamic ah, business ó di wọ́n ní nǹkan islam ti fún wọn ní ti pàdé dáwọ́ ẹ̀ padà ó di ó lè rí nìyẹn. mo ń wò pé dàbí ẹ democracy àti ní nọ́mbà àpọ̀jù a ní àwọn kan àlè eléyìí nǹkan nǹkan sọ eléyìí nǹkan mọ̀ sọ ní ìṣẹ́yìn àti ní ẹ̀sìkò àti ní ẹ̀sìkò ní ìṣàlùwà ìgbà sí àmá bí owó tí wọ́n gbé bí industrial bank àbí kìnnìkan àbí agricultural loan àbí kẹ́kẹ́ wọn káà lè rí náà ti olè fún wa bẹ́ẹ̀ gómìnà bẹ́ẹ̀ ló lè fún wa ẹ̀ndí ẹ̀bùn nìyẹn bí àpẹ́ wọ́n ń bú yàn wòyàn ní. wọ́n náà ń collaborate àwọn wà ní gbé fún jaiz bank nítorí kí ní ìlànà fẹ́ gbà jaiz bank ní fáwọn ní interest òun náà mọ̀ sọ pé ṣáwà gbé yẹn òun náà ní pé kọ́kọ́ bíìlì fẹ́ kí wọ́n máa sọ ń bẹ̀ láàrin ìṣẹ̀yẹn kan kọ́kọ́ bíìlì ká gbé lọ fún wọn fún wọn ní àwọn expert òde kí wọ́n jókòó parẹ̀ nígbà tí wọ́n já jaiz bank lẹ̀ they were forced àwọn tó mọ̀ nǹkan islamic business banki sí central bank ó lè ní ìsìn central bank lọ́dún ìsìn àwọn islamic banking eh, unit wà ń bẹ̀ ó lè nígbà tàbí ìgbà tó wà ń bẹ̀ ọlọ́kùnrin àfẹ́lẹ́fẹ́ rẹ̀ tàbí sí abido ó lè òun gan lọ́dún kí wọ́n fi kí nìyẹn ó lè ọlọ́ba kó wà àfẹ́lẹ́fẹ́ rẹ̀ ẹgbẹ́ ìsìn wa establish ni àti yẹ́kùn bẹ́ẹ̀ kò lè easy sí ìgbà náà sọ́jú onígbà ń sọ̀rọ̀ kápá àyàkúwà àwọn mùsùlùmí kàdúnà sí tọ́lọ́run sáà ní wà gan àkówà tí wọ́n tí ẹ̀mẹ̀ tí wọ́n yíbáyìí kò bá kó sí ìsinlá sínú clinic wọ́n lọ sí <clears throat> abdulkala jimisi wọ́n ti wọ́n wọlé ojú ọ̀rọ̀ báyìí ẹ̀kẹ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ jẹun ṣẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n kọ́ sí ìgbà yìí wọ́n pariwo owó ọ̀sán wọn ní ìsìn àfẹ́ńdán sẹ́kẹ̀dà ló kù nínú pẹ̀lẹ̀ wo ṣíkì tẹ́gbẹ̀ ẹ̀kọ́ wà bí ilẹ̀ ìráyè kọ́sọ̀tì sí gọ́ọ̀mẹ́ntì àwọ̀sí àti àkọ̀ tó dónù ẹ̀kọ́ ní wà sẹ́kọ́ntì ẹni àmì ó kí náà sọmọ ní pẹ̀lẹ̀ sòrò nígbàtí wọ́n ní ats ni tẹ́kọ́ ló fẹ́sì mẹ́ta ní wà sẹ́kọ́ntì ẹni pẹ̀lẹ̀ tó àkọ́ bẹ̀rẹ̀ ẹni wà tí ó bá àwọn tí ó bá wọn sọ̀rọ̀ ni ó di ẹ̀ẹ́dẹ̀rọ̀mọ́lá sí ó gbúdé lọ nìyẹn Wa alaikum salam ta. Tó ń zikin máa. You know, in we used to use opportunity. Like we used in our establishment. So the fact of the fact where they are flying is to allow us to We have mosques, but we want to be the biggest one. No approval. If you are no will help us, we have executive director is a Muslim, monetary director is a Muslim. We use that as a double. This your bad girl this way. No. So the final thing is, you are collecting interest or dividends related to it. So now you want to back up from, from it is it possible that they should print your uh, statement of account for you to know at total time I was giving one hundred thousand at total time I was giving one hundred thousand and delivery No, the total money now is decided the print it like that you remove that the total sum of every five euro then you then you dash it out are you free from. no once no once you had it now and you put down. ذا فلنا تمزي يعني ذا قرآن سيس وله ما سلف also have done that have done you are free Allah it away from you so if you do that you are trying to help more you sadaka so it's not that you are praying that because Allah is ولا ما سلف ولا وأمره إلى الله nobody should come and like somebody that has been committing sin you say today oh, I have repented then you say you repent from this thing because it's happening. And you are not, you are not in the position to say, these sins you have committed, Allah cannot forgive you. You don't have to, nobody has the ability to say that. If you say that, Allah will not forgive you, this your sin is too much. Allah will say, eh, I don't know, there is somebody who is controlling me. Because God knows me, mechanic who control me. So I'm forgiving him. And all your deeds that you are proud of, kọ́lọ̀ ọlọ́run òṣèlú ọlọ́run bá pé àwọn ọ̀rọ̀ Yorùbá mi ni mo sọ pé ọlọ́run sọ̀rọ̀ gbìjà ọlọ́run sọ̀rọ̀ gbìjà àmúyẹ máa gbìjà ọlọ́run bó ti yẹ kí yẹn gbìjà ọlọ́run wọ́n gbìjà ọlọ́run lọ́nà tí ọ̀yẹ́ kọ́ gbìjà ọlọ́run ọba mo máa ṣe jọlọ́ ọba lọ mo máa ṣe jọlọ́ ọba lọ láti kọ́ láwùtà láàlám wàhálà kùsà ìbò gbogbo gbé mi ten million kalẹ̀ nísì gbogbo ṣe ten million kalẹ̀ tí wọ́n fi fáwọn èèyàn tó fi rúkọ àwọn ọmọ bá five percent six percent ten million yẹn mùsùlùmí nígbà tó wà pé ẹ mọ̀ gba interest àmọ́ ìjọba gbé ten million kalẹ̀ ní mùsùlùmí àgbà wọn ni àwọn ọmọ bá five percent àbí ten percent o tí wọ́n fi sàn fún àwọn tó ń mójútó di owó yìí ní service charge àwọn tó wà ń di owó tí wọ́n ń kọ́ fún yìí tí wọ́n agbó yẹn padà tó mú ìgbẹ́ owó tí wọ́n ní olùtajà láti fẹ́ wọn ti fi tí wọ́n ṣe wọ́n mú ìṣe ìṣiṣẹ́ tí wọ́n ṣe olùtajà sí wọn ni ó di wa ó ti bá ná fún wọn gan ó ju ẹjẹ́ ìta yẹn lọ and in the recent ó tún wáyé yẹn gan ọ̀pọ̀lọpọ̀ bí ẹ̀fọn bù ní wọn ò ní gba interest yẹn gan wọn ò ní gba ojúlówó owó yẹn gan káàdì gẹ́gẹ́ lágbẹ̀ẹ́ wọ́n off ó di àwọn kìlíò yẹn gbàgbá ẹ̀sìn tí wọ́n lẹ̀ ní ọ̀kankan wọn wá ń kó oye ẹ̀yìn mùsùlùmí wá fà sí ó di ẹ̀yìn ìgbà àrùn sí àwọn tó wà mọ̀ nípa rẹ̀ fún dúkù fún orí Àwọn ìjọ ìjọ ìjọ. bá lọ ní ti five million naira láti gbé wọ́n sọ fún ọ pé administrative charge láti àwọn tí ń ṣiṣẹ́ àwọn ìgbẹ̀gbẹ̀ olúwe tó kí wọ́n mọ̀ sọ̀rọ̀ the normal interest charges wọn are charges òkè láti ẹ̀ bá lọ bá ṣe ìbò most of the time àwọn ilé bí ilé sábà ń sọ lẹ́ẹ̀kan tó náà gbowó atm wọ́n gbowó fúnìkẹ̀ tó wọ́n náà lẹ́gbẹ̀ẹ́ ọgbọ̀n àti ìjẹun báyìí.

ní ó tún tàbí lẹ́yìn mùsùlùmí kúmọ̀ gba interest lẹ́yìn lẹ́yìn fẹ́nu òdì àmá tí ó tún kà sọ́bá yàtọ̀ ìyẹn tó níbi kẹ́kọ̀ọ́ bí ìlú àwọn kẹ́lẹ̀ gbọ́ àwọn expert tí wọ́n mọ̀ ń pa ìtàkìgà báńkì ẹ̀kọ́ tó ti ṣe báńkì ni inú àwọn tí wọ́n fi tó wà sọ̀kọ́ tó di àwọn láwùsẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n kì ní ẹ̀ sí náà ní àwọn cooperative tó yí wọ́n ti láti gbọ́n wọ́n ti sí náà ìtàkùn yẹn wá láti kó gbàgbé tí wọ́n ń kọ́ ìtẹ̀jẹ̀ lọ wọn ó di yé wa ìbẹ́mọ̀ kú ti àṣírí àbẹ́ Tijani ó wà nínú àwọn tí ọlọ́run ló dẹ̀mí sẹ́rẹ̀ ó di yé wa wallahu ta'ala alam wa alaikum salam tẹ̀lé. ṣe pé bọ́lá wa fún ta láìpẹ́ ẹ̀rọ táwọn ẹgbẹ́ ń takò wọn náà ní àwọn nígbà bẹ́ẹ̀ ni wọ́n gbé láwọn ẹgbẹ́ gbà lórí wọ́n padà tú ọ̀rọ̀ yẹn dànù. ẹ̀rọ wọn náà gan wọn náà gan wọn náà sọ̀nù onídùúgbà mọ́lẹ̀ oníwọ̀n lùsíàn àwọn ọ̀dọ́ mọ́lẹ̀ kò gbìyànjú ọ̀tọ́ nípa. wọ́n lè má pe báyìí bọ̀dì islam ni nà ọlọ́dún gbogbo lè lọ. rárá o eléyà jù wáyé kọ́ ọ̀sán mi àwọn mùsùlùmí làkọ́ nàìjíríà alẹ́ ní ìsìnkẹ́ báyìí ẹlẹ́yà ní fi gbogbo bá musulmi lákọ Nàìjíríà adẹ̀ ní ìdíkẹ́ báyìí finish ojúmọ̀ ẹ̀ṣẹ̀ ní láìsí ti sí káàkiri àwọn ìsìnkú ẹgbẹ́ pé ẹjọ́ ló tẹ̀. wọ́n ní sọ́ńdì ní ọdún mẹ́rin lẹ́yìn ọ̀kẹ́yìn bí ẹgbẹ́ pẹ́sidẹ́ntì kírísítẹ́nì ni ẹni pẹ́sidẹ́ntì kírísítẹ́nì ni títà áùsì kírísítẹ́nì ni ẹni dídà kírísítẹ́nì ni kò tí kò tí kẹ́ tó ní ìṣẹ̀ wíńgà àmọ́ ìsìn tó wá di ó bẹ́ẹ̀ jẹ́ kó tí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ nígbà rẹ̀ yẹn lórí ìṣẹ̀lẹ̀ ọkọ̀